أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a dá ọpẹ́ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwa ẹrúsìn ọlọ́run tí à ń jọ́sìn fún ọlọ́run títí di ọjọ́ ìgbéǹde alkiyama a kí ẹ̀yin aráalé pé ẹ káàbọ̀ a kú àmójúbà oṣù Ramadan oṣù eléyìí tí gbogbo wa tí a ti ń retí abẹ ọlọ́run ọba àlékè ọlá nínú àánú ọlá ńlá rẹ̀ gbogbo àwa tí a jọ bẹ̀rẹ̀ àwẹ̀ yìí náà ẹ̀mí wa tó rí bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ kó rí òpin rẹ̀ àwọn iṣẹ́ olóore léyìí tá a ṣe tá a fìdí yọ̀nù wọ ọlọ́run ọba ọlọ́run mọ́sá wà fún wa ṣe ọlá aláhàúlà wà láàkú wátá ilà bìlà ìlàlẹ́ ìlà ọ̀dìm eléyìí ni ètò eléyìí tí ilé ẹ̀kọ́ mufliun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ nínú ètò yìí òun lẹ́ẹ̀tì máa gbọ́ àwọn ọ̀kan ọ̀jọ̀kan ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ ànábìwá muhammad sallallahu alayhi wa sallam bákan náà àwọn akẹ́kọ̀ọ́ wa wọn ó máa kà fún wa àyọkà láti inú alukur'an àti àwọn hadithi ànábìwá muhammad sallallahu alayhi wa sallam nínú ètò yìí bákan náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa fi àwọn ìbéèrè síta tó já sí wípé àwọn tí ó bá ń gba ìbéèrè náà odidi ẹ̀bùn ń bẹ fún wọn tí wọn ó máa fi ṣe ìfàjẹ nínú oṣù alápọ̀nlé yìí abẹ ọlọ́run kó gbà níjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ètò náà ń bẹ̀rẹ̀ pẹ̀lú àyọkà láti inú alukur'an ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa tí yóò bá ní ṣe eléyìí òun náà ni àfáà wa abdulrahman kharashi bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معبودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم إن كنتم تعلمون. ọlọ́run bá ní ṣe àlékún àlùbáríkà fún akẹ́kọ̀ọ́ náà abdulrahman kharashi lẹ́yìn ìgbà tí akẹ́kọ̀ọ́ náà ti ka àyọkà fún wa láti inú suratul bakora eléyìí tí a padà máa ṣàlàyé ìtumọ̀ ẹ̀ nígbà tí ìdánilẹ́kọ̀ọ́ bá ń lọ ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀ wá jẹ́ ká tún gbọ́ ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa abdulsalam muhyiddin eléyìí tí yóò kà fún wa àyọkà láti inú hadithi anabi wa muhammad sallallahu alayhi wa sallam afa abdulsalam bismillah. an abi hurairata radiyallahu anhu anna rasulallahi sallallahu alayhi wa sallam qala idha jaa ramadan فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين رواه البخاري ومسلم من Abu Hurairah radiallahu anhu narrated that Allah's messenger peace be upon him said, When Ramadan approaches, the gates of, of paradise are open, the gates of hell are closed, and the devils are shamed. Transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. Number one, it teaches that gates of paradise are open with the commencement of Ramadan. Number two, gates of hell are as well closed. Number three, Devils and wicked demons are chained throughout Ramadan. Number four, the month, the month of Ramadan is full of blessings. alhamdulillah ọlọ́run bá ní ṣe àlékún àlùbáríkà fún àwọn akẹ́kọ̀ọ́ náà lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe àyọkà láti inú alukoran fún wa tí a sì ti gbọ́ àdìfẹ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí a tún padà máa lò nígbà tí a bá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀yin aráalé bí oṣù ramadan ṣe bẹ̀rẹ̀ yìí eya ajẹ́ ká dúpẹ́ fún ọlọ́run ọba àlékè ọlá ọba tó já sí pé ó kún ara àwọn tí wọ́n wà láyé ní ìjẹ́ra fourteen thirty six eléyìí tí ààwẹ̀ rẹ̀ wa abẹ́lọ́hún kó jẹ́ kí a pa ọ̀pọ̀lọpọ̀ ààwẹ̀ Ramadan kó jẹ́ kí a gbà láyé ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ àwa tá a jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ wa mọ̀ tọ́pẹ́ ọmọ yẹ ká dúpẹ́ fọlọ́hún yẹ ká mọ̀ wípé oṣù wa láyé yìí odidi oore òun lọ́lọ́run ọba àlékè ọlá ló bá wa kó síbẹ̀ ní àkọ́kọ́ àṣekákọ́ lọ mọ̀ wípé gbígba ààwẹ̀ Ramadan odidi ọ̀ràn yẹn ló jẹ́ nínú ẹ̀sìn Islam pàápàá ààwẹ̀ Ramadan eléyìí tó sojú wa yìí ọ̀kan nínú àwọn òpó ẹ̀sìn márùn-ún tó gbé Islam dúró tó já sí wípé tí ẹnìkan bẹ́ẹ̀ lè jà tó ní ààwẹ̀ Ramadan kò kí ń ṣe ọ̀ràn yẹn irú ẹni bẹ́ẹ̀ ó ti kúò ní mùsùlùmí òdodo níwájú ọlọ́run ọba àlekè ọlá àáfàá wa abdullahi ọmọ umar ọmọ khatob ọlọ́run kó bá ní yọ́nú sí wọn wọ́n ń ṣàlàyé fún wa pé anabi wa sallallahu alayhi wa sallam ó ní buniyal islam ala khamsin ẹ̀rí ẹ̀sìn islam a mọ́ lórí àwọn òpó márùn-ún a gbé lórí àwọn ìpìlẹ̀ ńlá márùn-ún kan tó já sí pé ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ yìí tí ọba ti sí ń bẹ irú ẹni bẹ́ẹ̀ islam rẹ̀ ti wó irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí òdodo níwájú ọlọ́run ọ̀kan nínú àwọn òpó márùn-ún náà òun náà ni sọ́wọ́mì ramadan mímọ́ gba ààwẹ̀ nínú oṣù Ramadan gbígba ààwẹ̀ oṣù Ramadan yìí ọ̀ranyàn ló jẹ́ fún gbogbo mùsùlùmí tó já sí wípé ó ti bàlágà tó já sí wípé kò sí àwọn nǹkan àwọn àdá àwọn àwíjàre kan àbí àwọn ìdí kan eléyìí tí sẹ̀rí àyọ̀ǹda pó lè fa kéèyàn ọmọ gbáwẹ̀ tá a padà máa ṣàlàyé nínú àwọn ètò wa tí yóò tún máa bọ̀ ọlọ́run ọba ń sọ nínú àyà tí àfàwọ̀ abdulrahman karachi tí wọ́n kà fún wa lẹ́ẹ̀kan yẹ pé mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ lọ mọ̀ wípé kùtìbà alaykum siyam ọ̀ranyàn làwọ̀ ọlọ́run ọba àlékè ọlá la ṣe ààwẹ̀ ramadan fún yín gẹ́gẹ́ bá a ṣe ṣe ààwẹ̀ lọ́ranyàn fáwọn tó ti ṣáájú tìyín náà tó já sí pé ó ti ní àwọn mọ́jẹ̀mọ́ àti ìlànà tọ́lọ́run fi ṣe ààwẹ̀ lọ́ranyàn fún wọn àṣetá a bá ti ń gbá ààwẹ̀ bó ṣe yẹ ká gbà pẹ̀lú àwọn mọ́jẹ̀mọ́ rẹ̀ á jẹ́ ẹni tí yóò bẹ̀rù ọlọ́run á di ẹni ọlọ́run ọba àlékè ọlá kọ́lọ̀ ń jẹ́ kí á jẹ́ kan nínú àwọn olùbẹ̀rù rẹ̀ anabi sallallahu alayhi wa sallam nínú àdìsí bukhari àti muslim ó ń ṣàlàyé fún wa wípé ẹ̀rí máa ń sọ ọmọ rọmọdọ́nà imanan wahtisaban gufiro lahu ma taqaddama min dhanbi ẹ̀ ń bẹ́ẹ̀lẹ̀ gbààwẹ̀ rọmọdọ́n lẹ́ni tó nígbàgbọ́ òdodo sọ́lọ́hun lẹ́ni tó nígbàgbọ́ òdodo sáwọn orígun imani ọ gbà pé ọlọ́run lọ́ba apàṣẹ òun lọ́ba adẹ́dà òun ló tó pa wá láṣẹ ó sì ń irú ẹni bẹ́ẹ̀ á forí àwọn ẹsẹ rẹ̀ tó ti sẹ sẹ́yìn á forí ẹjìn àṣebóṣù ìṣedé ká tó dúpẹ́ ni pé àwọn ẹ̀ṣẹ̀ tá a ti sẹ́yìn ọlọ́run tó fẹ́ bá wa ọlọ́run tó fẹ́ forí ǹjẹ́ àwa forí jìn bí ká mọ̀ pé ọ̀ranyàn òun ló jẹ́ fún gbogbo ẹni tó bá ti lè bàlágà á máa bẹ̀rẹ̀ gbígbààwẹ̀ látìgbà tí àlùfájàrí òdodo tó bá ti yọ àlùfájàrí eléyìí tó já sí pé tó bá ti yọ òun nílẹ̀ ó fi mọ́ tí ò tún ní sí òkùn mọ́ lẹ́yìn rẹ̀ á sì máa tú ẹnu wa á máa sí ẹnu lálẹ́ nígbà tó òòrùn bá ti wọ̀ eléyìí ni àsìkò tá a fi máa ń ṣe kíni o tá a fi máa ń gbààwẹ̀ àyàmọ̀ màdùdà àwẹ̀ tá a lágbà kèé sáàwẹ̀ oṣù méjì kèé sáàwẹ̀ ọdún kan bí kò ṣe pé ààwẹ̀ àwọn ọjọ́ kan tó lóǹkà ni àwọn ọjọ́ tó lóǹkà yìí kí ni àwọn mufasirun tí wọ́n sọ lórí rẹ̀ òun náà ni kó jẹ́ ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n àbí kó jẹ́ odidi ọgbọ̀n ọjọ́ ààwẹ̀ yìí sì rèé ntí òrùjú ntí ònira rárá ni bó o la ṣe máa ń gbà á máa bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan súnmọ́ lè rò yàtì pẹ̀lú wípé kí ni o oṣù di rírí yálà a rí àbí ìkéde tẹ́ etí gbọ́ wa pé wọ́n rí oṣù ààwẹ̀ àwa tá a jẹ́ mùsùlùmí á bẹ̀rẹ̀ àwẹ̀ nígbà tí wọ́n bá rí oṣù àwẹ̀ nínú ṣàbá ńgbà ṣàbá bá di mọ́kàndínlọ́gbọ̀n tí wọn ò bá ti wá lè rí oṣù àwẹ̀ ńgbà ṣàbá di mọ́kàndínlọ́gbọ̀n á wà á ka ṣàbánu fàákìmìlú ìdátà ṣàbánu sàlàfínà yawman á wà á ka ṣàbánu tí ó pé ọgbọ̀njọ́ á bà bẹ̀rẹ̀ àwẹ̀ rọmọdán nígbà tí rọmọdán náà bá tún lọ sópin tó bá di pé rọmọdán bá tún di mọ́kàndínlọ́gbọ̀n á tún wo oṣù tá a bá róṣù abọ́nu ṣàwálì nu ìjọ́ kejì ní ọjọ́ ọjọ́ ọ̀túnú àwẹ̀ tá àbá tó ti wá róṣù náà àtọ̀ka rọ̀mọ́dán náà tí yóò pé ọgbọ̀n ọjọ́ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ lọ́ọ́ mọ̀ wípé oore tọ́pọ̀ lọ́lọ́run ọba àlékè ọlá ló kó sínú àwẹ̀ rọ̀mọ́dán yìí fún wa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni wípé ìdájá rọ̀mọ́dán gẹ́gẹ́ bí hadith eléyìí tí wọ́n ti kà fún wa tí rọ̀mọ́dán bẹ́ẹ̀ lè wọlé tí rọ̀mọ́dán bẹ́ẹ̀ lè dé ara oore àkọ́kọ́ tọ́lọ́run kó abiwabuli janna wọn ó ṣílẹ̀kùn àlìjàn náà àwa náà ọmọ wa rí sí àlìjàn náà ẹni tí èkìrun ọmọ kírun ẹni tó ń ṣe sìnà ò ní ṣe sìnà mọ́ ẹni tó ń mutí ò ní mutí mọ́ ẹni tó ń jalè ò ní lè jalè mọ́ mọ́sálásí ọmọ wa kún àwọn tẹ̀fsírì ọmọ wa kún àwọn èèyàn ọmọ ṣèṣínú fáwọn èèyàn àwọn èèyàn ọmọ wa gbọ́rọ̀ ọlọ́run gbogbo ẹni tí àìmọ̀pọ̀ ọmọ kùránì ká yọ wá yọ kùránì rẹ̀ bóde yọ ọmọ tìláwà kùránì àwọn èèyàn ọmọ wa ṣètọrẹ àánú àṣẹ wọn ti ṣílẹ̀kùn àlìjàn náà kálukọ́ ọmọ wa ṣiṣẹ́ àlìjánná ọlọ́njẹ́ rọrùn fẹ́mi àti ẹ̀ wàgólè court àbíwáàbò náà wọ́n wàá ti àwọn ẹ̀lẹ́kùn lé iná pa kálukọ́ ọmọ wa sáfẹ́sẹ̀ kálukọ́ ọmọ sá fún àwọn nǹkan tó lè fa káwọnú ọlọ́run èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé àtàwọn tọ́jà àwọn ọmọ ogun rẹ̀ nínú àwọn tí wọ́n máa ń sẹ́rí èèyàn kùn bíi tọ́lọ́run wàsúfì dátì ṣàyàtìn wọ́n wà á gbé wọn dè wọ́n dè wọ́n tó fi já sí wípé àwa tá a jẹ́rú sí ọlọ́run á lè máa rí tọ́lọ́run ọba àlékè ọlá a lè máa rí ṣe eléyìí ńkọ́ o ó jẹ́ gbogbo àwọn oore tọ́pọ̀ tí ń bẹ fún ààwẹ̀ Ramadan bákan náà tún rè àṣé àwa tá a bá tún gbá ààwẹ̀ yìí tún rè ọlọ́run ọba àlékè ọlá ní pé àsọ́wùmùlí wàhánà àjìzìbì èmi ọlọ́run ni mo ní ààwẹ̀ iṣẹ́ tẹ́ ẹ bá ṣe tó yàtọ̀ sáàwẹ̀ ẹ̀yin ọmọ ádámọ̀ lẹ́ni ṣùgbọ́n àwẹ̀ o èmi ọlọ́run ni mo ní èmi ni mo mọta ló gbààwẹ̀ èmi ni mo mọta lẹni tí ó gbààwẹ̀ tó ń ṣe bí ẹni tó gbààwẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ńkọ́ o èmi ọlọ́run ni màá san yín lẹ́san ni ló fi já sí wípé ládá tí ń bẹ fún ẹni tó gba àwẹ̀ kọ̀sẹ́ nìkan kan tó lè mọ̀ àyàfọ́ ọlọ́run ọba àlekè ọlá ọba tó ní ká máa gba àwẹ̀ àsáró oore tọ́lọ́run tó kó fún wa sínú àwẹ̀ yìí òun ló dìde àforíjìn tọ́lọ́run máa ṣe kíni o tí ó máa fi orí àwọn ẹ̀ṣẹ̀ wa jìn wa bákan náà odidi òru tó lágbára òru téèyàn mọ́sálá ìṣekòǹgẹ́ rẹ̀ tí ìṣerú làlátìlọ́kọ́dìrì ọlọ́run tó fi sínú odidi oṣù ìfún wa tọ́já sí wípé Laylatul Qadri khairum min alfi shahar ẹ rí òru abiyì òru Laylatul Qadr òru kan ni tọ́já sí wípé kí ni o ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ eléyìí ń kọ́ o ara àwọn oore tọ́pọ̀ tọ́lọ̀ ń kó sínú oṣù Ramadan fún wa òun ni àṣekà tún wá máa gbàwé yìí gan tún rè yóò tún wá ṣìpẹ̀ fún wa tó bá dijọ́ ọ̀gbìndé alkiyama tá a fi wá rí ìyọ́nú ọlọ́run ọba àlekè àtàwọn oore tọ́pọ̀ eléyìí tí ò ló ń kà tó ń bẹ nínú kíni o tó ń bẹ nínú oṣù Ramadan abẹ ọlọ́run bí oṣù Ramadan ọdún yìí ṣe bá wa láyé àwa tá a bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ ká rí òpin rẹ̀ o gbogbo àwọn kálukú tí ọmọ ṣiṣẹ́ orí lọ́tún lọ́sì ọlọ́run jẹ́ ká máa rí tiẹ̀ ṣe ń bẹ̀ ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹ tún máa pàdé wa lórí ètò yín ètò wa yìí ètò al ní déédéé àsìkò yìí kan náà ní ìkànnì yìí kan náà nínú oṣù Ramadan ilé ẹ̀kọ́ tí ó ṣe agbátẹrù ètò yìí òun náà ní ilé ẹ̀kọ́ muflehun high school eléyìí tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ní ìlú ìbàdàn bíi abẹ ọlọ́run àlékún dáadáa àwọn olùdarí ilé ẹ̀kọ́ náà ọlọ́mọba ní ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa àìbá wa mọ̀ ẹ lè fẹ́ béèrè ìbéèrè lórí àlámọ̀rí ẹ̀sìn àbí nípa kíni ilé ẹ̀kọ́ yìí ẹ lè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight lẹ́ẹ̀kan sí zero eight zero five two six one five three zero eight imam yahinesin islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.